ọlọ́wọ́ba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti lè pàdé lẹ́yìn ìgbà tí a ti fira kalẹ̀ lórí dárúkú tí a máa ṣe ní gbogbo ọjọ́ àṣàgbá yìí nítorí dábàbí àwọn ọ̀rọ̀ mọ́rin adúgbò fọlọ́ ọ̀la ní látara pé ó ṣe ọ̀rọ̀ mọ́rin ní ìrọ̀rùn fún wa láti gbà tó bá kan náà àbẹ kó má yá jẹ kí gbogbo àwọn ẹni tí a ṣe yìí kó jẹ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ kó sì yẹ wọ́n fún wa ní ìbáradà gbogbo àwọn kòjọkòjẹ àìṣe ètò tó ṣẹlẹ̀ tó wa nínú ọ̀nà ìkọlọ̀kọ́ mọ́ṣá àwa ṣe àmójúkò níbẹ̀ gbogbo àwọn ìbáradà tá a ṣe tó ní ṣe pẹ̀lú àwọn ẹni kọ̀ọ̀hán kíkà ni tààrà ṣiṣẹ́ ni nàwáfíò ṣiṣẹ́ ni. òkúlọ̀ kọ́ṣà bá ní ìbára fún wa. òní òní kíra أصول السنة للإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله في أربع كتاب إليه جزء إليه كتاب نبي سياقا بيولوني في شخص والسنة عندنا آثار رسول الله صلى الله عليه وسلم والسنة تفسر القرآن وهي دلائل القرآن وليس في السنة قياس ولا قدرة لها الأمثال ولا قدرة بالعقول ولا الأهواء إنما هو اتباع وترك الهوى شيخ أحمد يعني الإمام أحمد بن محمد بن حنبل الشيباني وني والسنة عندنا وني تنجى السنة لدى أو أعطاو السنة لدى أعطاو السنة عندنا يعني لدى الإمام أحمد òun náà ni àgbáàrò Rasulullah tabani sunna àwọn orí pa nàbì sallallahu alaihi wasallam ní ń jẹ́ bẹ́ẹ̀ tabani sunna mọ̀túnmá hadith hadith ẹni pé ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam tí ó sọ àbí ìṣètì tí ànábì sallallahu alaihi wasallam ṣe sunna náà wọn náà máa tún pè ní àgbáàrò bákan náà wọ́n tún máa pe súnà ní al-khabar al-khabar nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà kalẹ̀ yìí wọ́n máa túmọ̀ ara wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbà ìgbà míì sì ń bẹ tó ṣe pé ó tún máa ní àwọn ẹ̀ṣà fún lílò rẹ̀ lápèjúwe tó bá ní sunnatun nabiy tabajibọ tabali asunna tó kati ma pé ìmáàna alhadith tabali hadith yìí ọ̀rọ̀ tó ṣe pé anabi sallallahu alaihi wasallam nìkan wọn là máa ń lò fún àti sunna anabi là máa ń lò fún tabali hadith yìí nítorí sọ ni ìdí ẹ̀ gbọ́dọ̀ ni pé ọ̀rọ̀ anabi ni àmọ́ tabali alkhabar khabar tẹ́gbẹ́ kábàrù náà bá lò ó túmọ̀ ipe ọ̀rọ̀ ànábì bákan náà ìtún lè túmọ̀ ọ̀rọ̀ àwọn sàhábà bákan náà lè túmọ̀ ọ̀rọ̀ àwọn tàbí'ìn yẹn ni pé tẹ́bàdé ní kábàrù àti kéèyàn yàn kéèyàn yàn pé kábàrù àní nàbì àwọn àlùkábàrù àní nàbì bí kábàrù tó wára tọ́jú ànábì àbí ní kábàrù àní sàhábà bí kábàrù tó wára tọ́jú sàhábà. حديث خبر عن التابعين خبر ورد عن التابعين شيخ وانت رايكي تبني السنة عندنا مضى وانت سنة النبي هنا لي آثار رسول الله صلى الله عليه وسلم هنا لي أولي النبي ثم نكلم جولي النبي هنا لي النبي أو رسول الله صلى الله عليه وسلم بعد صلى الله عليه وسلم kí wọ́n pè é parẹ́ nìyẹn. bákan náà àwọn iṣẹ́ tí anabi sallallahu alaihi wasallam ń bá ṣe àwọn orípa rẹ̀ nù ẹni pé súnà rẹ̀ nù. bákan náà taqriratuhu àwọn kan tí wọ́n ń ṣe lójú anabi sallallahu alaihi wasallam tí anabi ò takò wọn lé rẹ̀ tánàbí dákẹ́ eléyìí náà wọ́n wà nínú ìtàbà pẹ̀lú súnà anabi sallallahu alaihi wasallam. bí àwọn ọ̀rọ̀ tí a lè sọ bá ọ̀rẹ́ fẹ́lá mi sọ oníkánámi ni pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. ànábì ní ẹnìkọ̀ọ̀kan yóò lè ti ní ìgbàgbọ́ kò lè ti jẹ́ olùgbàgbọ́ òdodo àbí kó máa fẹ́ fún ọmọ ìyá rẹ̀ kejì nítorí bá fẹ́ fún ara rẹ̀ kó máa fẹ́ fún ọmọ ìlà kejì rẹ̀ kó bá fẹ́ fún ara rẹ̀. a rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sísọ ni tẹ̀kí àlẹ́sọ̀lọ́ ọ̀sọ́lá kò lọ sọ. bákan náà tabatu ní ọ̀rọ̀ àlẹ́sọ̀lọ́ ọ̀sọ́lá òun náà ní kálí nínú ààwẹ̀ tí ibnu abbas sọ fún ní farada rasulullah sallallahu alayhi wa sallam zakat al-fitri sa'an min tamrin wọ́n ní àlẹ́ yìí lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ó ṣe ní ọ̀ràn àyà àlẹ́ sọ̀rọ̀ tọ́lá mo ṣe ní ọ̀ràn àyà fún gbogbo àwọn àlèkúmọ̀ rẹ̀ zakat alfitr ìyọ zaka ìtúnu àwẹ̀ ẹni pé jaka tó wọn sọ pé àlẹ́ sọ̀rọ̀ tọ́lá mo ṣe ní ọ̀ràn àyà ẹni pé ànábì sọjá de pé ọ̀ràn àyà ni fún àwọn èèyàn tó bá kan náà àwọn àpò àárín àwọn iṣẹ́ tí anabi sọ̀rọ̀ wọn nìkan náà ń bá ṣe iṣẹ́ tí wọ́n bá ṣe bí alákòjúwe káyíká anabi sọ̀rọ̀ wọn nìkan náà wọn àpòjúwe rọ̀mùtọ́nù níbi ìṣàpòjúwe عائشة رضي الله عنها ولما كان رسول الله صلى الله عليه وسلم يزيد على إحدى عشر ركعة في رمضان ولا في غيره كنت النبي صلى الله عليه وسلم تبين نفلة ní òru ànábì ò kí ń kí ju mọ́kànlá lọ nínú rọ̀ǹdọ́ọ̀nù ni àtìgbà tí kò kí ń ṣe rọ̀ǹdọ́ọ̀nù nínú fílà òun ni àyíṣà wa bẹ̀rẹ̀ fún ní ṣàlàyé lọ́dún yóò mọ àyìn ha fún ní ànábì ó kí mẹ́rin yẹn àkọ́kọ́ yóò gún yóò ti fún àyìn yóò rẹwà dáadáa dáàtẹ́ ẹ̀lẹ́n ṣùtìnìhìn náwó tí ò lè hìn yóò da púpọ̀ jù kódà yóò tó gbó gán bá ìdánilẹ́bí ń ṣe ohun súnà ní sanpẹ̀lẹ̀ súnà ọ̀nà sanpẹ̀lẹ̀ àzọ́rù ọ̀sọ́lùmọ̀ ìsọ̀mọ̀ ọ̀sọ̀lá yìí pé orí paarẹ̀ bó ṣe máa ń ṣe nínú rọ̀bọ́ọ̀nù lọ́nà ìṣẹ́nu. subakana tẹ̀sẹ̀rì ráàtù bu àwọn nǹkan tí wọ́n ṣe lójú ànábì sọ̀mọ̀ ọ̀sọ̀lá tí ànábì sí àfáàmù rẹ̀ tánàbí àpúrúfù ẹ̀ silently tí o pé ànábì ọ̀sọ̀ pé kìnìyàn ọ̀dà wọn ṣe lójú ànábì sí ń ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan yẹn ọ̀dà nílà náà ló fi ló fi dákẹ́ tí o bá ti dá ànábì yìí dákẹ́ fún nǹkan tí kò dáa irú ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ni ó kí àsùbá tán fún oníjọ́ kan bó ti kásùbà tán arákùnrin kankan sàdédé wọn ni kásùbà náà ni òun bá kí rákà méjì bì ànábì wa dé pé wò ló ń kí òun ọwọ́ ni rákà àǹkà fẹ́jù tó wọ́n ti kí ni so anabi ti dákẹ́ anabi ti nù anabi ọ̀sán kankan ma anabi òní máa kí ma anabi òní máa kí ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀dà bó ṣe kí nù yẹn wọn náà ń pè ní tẹ̀kẹ́rẹ́ silent approval anabi approval silent fail bí bó ṣe dákẹ́ wọn ọ̀dà nítorí tí o bá ti dá anabi sọ ọ̀dọ́ ọ̀sánlá mi yóò sọ fún wa gbogbo àtàbà tí wàá gbọ́ kíní kẹta ń sọ fún wa pé ẹnìkan ṣe nǹkan báyìí lójú anabi sọ ọ̀dọ́ ọ̀sánlá anabi sọ kankan so a ti mọ̀ pé ó ti di àdìsí àlẹ́gbẹ̀ẹ́ ọ̀gbọ́n ọ̀sálàmù ó ti dẹ̀ sínú torí tí o bá ti dá àlẹ́gbẹ̀ẹ́ ọ̀sà kù irú àpèjúwe rẹ̀ náà kàtún ni àlẹ́gbẹ̀ẹ́ ọ̀gbọ́n ọ̀sálàmù ó ń kírun fún wa bàtà nàbẹ̀ wá sí sẹ́mi ọ̀gbọ́n lèmọ̀ tó ṣàmìdá nǹkan tí gbogbo àwọn sábà wà lẹ́yìn náà mọ̀ iṣẹ́ tẹ́lẹ̀ ni pé rọ̀bànà lakal hamd ẹnìkan anabi ti béèrè pé talẹ́ tó sọ ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan tó sọ andanke sírọ̀tọ̀ ẹni onípe òun ni anabi ti dàkẹ́ anabi ó sọ pé máa wí bẹ́ẹ̀ anabi ó sọ pé máa wí bẹ́ẹ̀ irú yẹn náà ń pè ní takrir ntànàbí fi rinlẹ̀ títí pànàbí kọ́ jáde lẹ́nu kúrò eléyìí sábà ti rí nínú sínú anabi sallallahu alaihi wasallam àbí nínú ẹ̀sìn á ti mọ̀ pé ntàǹpè ní nìyẹn náà ni ṣé يعني بشيخ أحمد بن حنبل والسنة عندنا آثار رسول الله صلى الله عليه وسلم كان في السنة هنا يريد النبي صلى الله عليه وسلم نبي لازمة يمكن يكون أن كتاب بني الوا عادات عادات البلد فالسنة يمكن أن يشتيلوا بسنة النبي صلى الله عليه وسلم ìṣesí ìlú òkèlè jésù náà nàbì so ọ̀rọ̀ yẹn àwọn afáwádìí ọ̀dẹ̀ ní kìí ṣe é sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ sọ́lọ̀ àwọn ẹlòmíì sì máa ń rí ṣe máa nípa ànábì sọ̀rọ̀ sọ́lọ̀ lórí pé ah ubul baladi min al iman kí wọn nífẹ̀ẹ́ lóyàn ubul wàtọ́ min al iman so wọn ni adatu balad ka sunna gbòòrò eléyìí sọkúsọ ni sunna tọ́lá fẹ́ nǹkan ní sunna yóò jẹ́ pé nǹkan tí a rí pé ànábì sọ̀rọ̀ ipe kẹ́nìkan mọ̀ ní pé bọ́yá ẹni lágbájá lè mú súnà wá rọrọ o sábà ti pè ní súnà kábà pé nǹkan yẹn yóò wà látọ̀dọ̀ ànábi sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́sọ̀dọ̀ mi. sheikh tó wá ní wọ́n súnà tu tó sírù kọ̀ọ̀án wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn iṣẹ́ wọn ń pè ní wọ́n sọ ìfòsúnà bí mọ́nzílẹ̀ súnà àwọn iṣẹ́ tó súnà náà ń ṣe ntí àdé sọlẹ́tọ̀ sọlá ń fi máa ń ṣe tùrẹ́ lójú tẹ bá rí ó ní òun tó òun lè sáré súnà kí ni ìsinmi òsè ẹ̀yìn ti súnà tùrẹ́ eh, ẹni yẹn nǹkan méjì ní dààmú rẹ̀ ní kọjá pé ẹni yẹn aláìmọ̀kan ni àbí kò jẹ́ pé ìfẹ́ ló ń dààmú rẹ̀ torí bí kò sí bí wọn ti fẹ́ ṣẹ̀sìn tí yìí lè ti súnà lẹ́yìn tó náà nìkan náà ṣé kìnìún wa súnà tuntun fọ́sẹ̀rò wọ́n ní sunna nabi yẹn ní kí hadith òun ni máa ń ṣàlàyé alukur'an fún wa òun ni ó ṣe àlàyé alukur'an fún wa bóun ni ṣe máa ń ṣàlàyé alukur'an tábàlà wọn suratul Nahl àyà forty four ọlọ́wọ́n bá dán sọ pé wa anzalna ilayka dhikra litubayyina lin-nasi ma nuzzila ilayhim olúwa ní asọ̀kalẹ̀ fún wa nàbí sallallahu alaihi wasallam àdìkọ̀rọ̀ yẹn pé súnà asọ súnà kalẹ̀ fún ọ yẹbi asọ alukur'an kalẹ̀ fún ọ níta-bí sọ̀kalẹ̀ litubayyina lin-nas ma nuzila ilayhim kó ba lè máa ṣàlàyé alukur'an tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tàbí fún wa nàbí nàní súnà yẹn pé súnà yẹn ló fi ṣàlàyé alukur'an tó tábà wúlò alukur'an akari kí ọlọ́run lè sọ ọ̀rọ̀ odidi kalẹ̀ fún wa lápèjúwe nìsín ọlọ́run bá ní wàqímù sọlẹ́ta wa áàtù zakata wàrúkà ẹ̀wù má ẹ̀rọ kìí olúwa ni ẹ máa yọ ẹ máa kírun ẹ sì máa yọ zaka ìbákan náà ẹ máa tẹ kọkọrọ pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ̀ fọlọ́wọ́ bá tí wọ́n ń forí kalẹ̀ fọlọ́wọ́ ẹ̀rí kí sábà wọ ayà yìí ọlọ́run wá ní àkímù sọlẹ́ ẹ máa kírun wọ́n tún ní wà á ti zaka ẹ máa yọ zaka bọ́lọ̀ ń ṣe mú wá nínú Al-Qur'an lélẹ̀ a lè ríbi tí àlàyé yékéyéké nípa ìrún wà tí bá ti lọ súnà nàbì sallallahu alaihi wasallam súnà nàbì ni ó ṣàlàyé fún wa pé a ṣe ìkọ́mọ̀ ni a ti tẹ̀síbẹ́rọ̀ pẹ̀lú ìṣọ́ọ̀mù ni a kéwu ni a rùkú a gbùdúkú níbi rùkú a forí kalẹ̀ bákan náà a ti tẹ̀síáwò bákan náà a ti sálámà súnà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lọ́ òun ni ó ṣàlàyé rẹ̀ fún wa ní wọn fi ní kí wọn súnà tó fọ́sẹ̀rọ̀ Al-Qur'an bẹ́ẹ̀ náà ni kátó ní pé zakatọ́ náà wọ́n ní ká yọ àlè ìmọ̀ iye tá a yọ ń bẹ̀ súnà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lọ́ òun ló ṣàlàyé fún wa ipe tí wọn bá nkumi márùn iye tó yọ bẹ́ẹ̀ ni tíra nkumi rẹ ọba ti tó márùn kò lè yọ kankan bẹ́ẹ̀ tó bá ní màálù ogún ọgbọ̀n iye tó yọ bẹ́ẹ̀ ni tí o bá ti tó ọgbọ̀n kò lè yọ kankan bẹ́ẹ̀ tó bá ní ewúrẹ́ ẹ̀yìn ọgọ́ta ìtọ́ yọ mẹ́rin tó bá ti tó bá ń kò ní yọ kankan bẹ́ẹ̀ àdìsá náà sọ lọ́wọ́ ìsọ́lá òun ṣàlàyé àwọn kìíní tí wọ́n bá ní iye owó báyìí ìṣòro náà ti rẹ̀ dinar ẹni pé tí wọ́n bá ti ní nítorí ṣe dédé twenty dinar ní owó gold yẹn pé gold náà ní gold tó ṣe dédé eight hundred and eighty five grams tòun sùnà náà sọ lọ́wọ́ ṣàlàyé gbogbo àwọn nǹkan báyìí téèyàn bá tí ì ní tó bẹ́ẹ̀ súnà lẹ́bi lọ sọ pé èrò yọ̀ nǹkan bẹ́ẹ̀ ẹtú bá lóun ò lébi súnà lẹ́bi sọ̀rọ̀ náà àwọn ìsọ̀lá ó túmọ̀ sí pé ní àwọn nǹkan tí ò lè ṣe nínú ẹ̀sìn nǹkan ọ̀pọ̀ jù ní ẹni wọn ti ẹ̀dọ́ lẹ́sìn tẹ̀lé tó bẹ́ẹ̀ ni àwọn àsìkò tá kírun fún wa yékéyéké lẹ́nu ẹ̀kẹ́ wọ súnà tó fọ́ sírò Kùránì súnà lẹ́bi sọ̀rọ̀ náà onímọ̀ ń ṣàlàyé alukur'an náà lọ́wọ́ bá ń sọ pé kódà tẹ́ ẹ bá ń fa kankan láàrin ara yín wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasul tẹ́ ẹ bá ti ń fa kankan láàrin ara yín ẹ dá padà sọ́dọ̀ òjíṣẹ́ sọ́dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ tó báwo láti dá padà sọ́dọ̀ ọlọ́run ọba yẹn ni pé alọ̀ lé wọnú síra ọlọ́run kí alukur'an tó tá a bá ti rí yẹn àbí ká padà sínú súnà nàbì sọ lọ́wọ́ sọ́nà bí kí ni súnà nàbì sọ nípa nǹkan báyìí tó ọ̀nà méjèèjì tí mùsùlùmí máa ń lọ nígbà tá a bá ń ṣe fàǹfà lérí nǹkan náà ní ń fa péré ìdá lé ń fa kíkọ̀ dá ẹ̀wù lápèjúwe ọ̀rọ̀ náà àwẹ̀ yìí náà láti mi ṣàpèjúwe tó ń báyìí. ní owó oníkẹ̀kẹ̀ tààrà ipe torí pé kíni àwọn èèyàn ń lé bùkátà sí owó níná ju ká máa wá bù wọn ní ráìsì ká wọn ní gàárì ní àárọ̀ ọ̀dọ́ lọ tó pé à ẹni ló ní ìdílé àtìfẹ́ náwó kó wá gba owó òun yóò fi ra búrẹ́dì yóò fi ra ẹyin yóò fi ra tíì tó àwọn kan nínú bí a lè ṣe báwọn ìntayọ̀ náà lè bóyá oúnjẹ tánàbì ní kàyọ̀ yán àbí kábàbà ni àbí ráìsì ni àbí jíró ni àbí sẹ̀mú ni àbí tòtá táwọn ní múdù mẹ́rin láti sọ̀rọ̀ ìlú fún àwọn aláìní tọ̀ ọ̀rọ̀ yìí di fanfanu ọlọ́wọ́n ni tẹ́ ẹ bá wọn fa nǹkan tẹ́ gẹ́gẹ́ bó ti wà ní kúlọ́tò nípa ẹ̀yà ninety five inú wa ìntànà dáhìn tó fi ṣe é in farò dúkù ila Allah wa rasul tẹ́ bá ti dé ń fa báwọn ìṣe padà sí ni ọ̀dà nàbì sọ̀rọ̀ wọn wà ní ọ̀sán tọ́ bákan náà tẹ́ bá tó wá wò pé tó pé sílà ká ilẹ̀ yẹn fi ń wò ipe ọ̀yẹ kórè báyìí ọ̀yẹ kórè báyìí tó tẹ́ bá padà sí ìdòkú náà nàbì sọ̀rọ̀ ọ̀sán kọ́dà tẹ́lẹ̀ tí ó bá ní làákàyè náà bá pàdé ẹ̀yìn náà pẹ̀lú làákàyè ẹ padà rí i pé ọ̀rọ̀ yìí ló ń gbàbọ̀ ìṣàlá ẹ padà dé ọ̀rọ̀ nípa ti ojú ní ṣe pẹ̀lú àwọn ohun ìlàkàwọn ní sábà dé ọ̀rọ̀ bíi ti làákàyè ṣẹ̀ṣẹ̀ alimami ahmed alayhi rahmatullah wọn ní sunna olóòrùn ń ṣàlàyé alukur'an ara iṣẹ́ sunna nù wọn ní wà iye dala ilẹ̀ alukur'an nǹkan ní tọ́ka sàmàfíńdá ìdájọ́ alukur'an mà sunna ni àmàfíńdájọ́ àmàfíńmá ìtọ́ka ìdájọ́ alukur'an ẹ̀wù lákòjú ilé ìsìn káfíìrì ìdájọ́ yékéyéké tó fi clear sunna anabi ni wọn ṣàlàyé fún wa ọlọ́wọ́ bá ní pé wọ́n sáré kó wọ́n sáré kọ́ fọ́kítọ̀ aydiyahuma olúwa ní ọkùnrin tó jalè àti obìnrin tó bá jalè tó ṣe pé olè tí wọ́n jà yìí ó tó dèdè kí wọ́n gé wọn lọ́wọ́ yẹn ni kó tó dèdè rúbù dinar bí lápèjú báyìí bóyá ìyá lọ́dẹ jí bí rúbù dinar ní tó ń súnmọ́ nǹkan bí fifteen thousand naira tó kí wọn á jí tó wá di kí tán bá ti ń lo òfin ọlọ́wọ́n ọba ni tó tí ń tó jí ó wọ báàlù dinar eh, yẹn tó yẹn ni pé tọ́mádádé náà rẹ̀ kàṣí mẹ́rin ìdá kan rẹ̀ tó tó bá tó dédé rẹ̀ báyẹn ó ti dáràn kí wọ́n lo hẹ́pìtìkìn tán jẹ́ níyà òfin tí olúwọ́ bá dákọ̀ lẹ́nu alukur'an àmọ́ gbàgbà wo nǹkan tó jíǹde kò tó báyẹn bóyá ó jí sẹ̀mú gbé ẹ̀wù sẹ̀mú ojú bí three thousand naira lọ tó adájọ́ kan lè wo pé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ nàlẹ́gbàá. tàbí ẹjẹ kọ́ lọ ẹ kó mọ́lé ọjọ́ kan tó kaba yẹn tó náà ni wọ́n pè ní jọ kankan fi dalẹ́ kọ́ kankan wá yà kan fún un àmì tó bá ṣe o n tó ṣe ó ti ṣe déédéé n tó ṣe déédéé náà ó ni ẹ gé lọ́wọ́ tó sábà ni ẹ gé lọ́wọ́ ọwọ́ ọwọ́ débi ìbọn ọwọ́ débi èjìká tó ṣé èjìká làwọn gé ni àbọ̀rùn wọn láti gé ni àbí ìbọn wọn láti gé àbí ọmọ ká rẹ̀ láti tó súnà nàbì òun ni dẹ̀lẹ́ il òní wa tọ́ka fún wa ibi tẹ́ gé ni tí wọ́n ti wá ṣàlàyé pé ibi tẹ́ gé ni ọrùn ọwọ́ ibi táwọn ń fi aago sí òun gbẹ̀ni wọn gé. sunan sheikh fi ni pé alukur'an súnà ní dalail àwọn nǹkan tó máa ń tọ́ka àlàyé rẹ̀ yékéyéké tí ó fi kílẹ̀ tó wa. ẹ wò lápẹjúwe ìjọ tí Ammar ibn Yasir radiyallahu anhu tí ó lọ tí ó rìn àjò bàtọ́ lọ́rìn àjò nǹkan ti gbọ́ ayàl Qur'an ìgbà wa man kana wa man lam yajid ma'an aw ala safarin fatayammamu sa'idan tayyiban ó dẹ́n tí ó bá rú ni. ومن كان منكم مرضا أو على سفر فلم يجد ماء فتيمم صعيدا طيبا في في وبارومي tó jẹ pé èèyàn ní jẹnaba la àbòtẹ wà lórí ní àjò tó dùrí omi tó lè lò tí jẹnaba ti ṣẹlẹ̀ sí ọ fi ìpẹ kó fi ṣèmọ́tótó ní àìnáwó bò ní yá pẹ̀lú àyà kuran tó ń gbọ́ yìí ló ń bá ń kóra mọ́lẹ̀ nà tó ní jẹnaba la ó ní wàtàmọ́rọ́ kàmẹ́ tẹ̀tẹ̀mọ́rọ́ dáadáa oní mò ń kó ara mi mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹranko tí máa ń kó ara mọ́lẹ̀ ń bí pé ẹran kó ara wọn wá kó gbọ́ ara mọ́ yípẹ́ tó ń gbàgbé àwọn wádìí wọn rẹ̀ kírun gbà tó ń wá délé wọn ṣàlàyé fún anábì sọ̀rọ̀ àtọ́nà anábì wa sọ pé là ní kì í ṣe báwọn anábì ló wá ṣàlàyé bí ó ṣe ti tàyà múmu fún un náà ni wa sunnatun dalailul wa hiya dalailul Qur'an súnà gangan òun ni máa ń jẹ́ ìtọ́ka àlàyé fún alukur'an sheikh tó wá ní walaysa fi sunnati qiyasun walaysa fi sunnati qiyasun qiyas yẹn náà wọ́n pè ní analogical doctrine ní kéèyàn ó fi nǹkan wí nǹkan sòkè ọmọ ní à ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ sọ pé àyè fi súnà lẹ́yìn sọ̀lọ́ àgbọ́làm ká ní ẹjẹ́ ká fi nǹkan ká fi rọ́pò rẹ̀ sòyìn ó fi nǹkan kan rọ́pò súnà nàbì tí súnà níbi bá ti wá dábàá ti rí pé ó ti kílẹ̀ pé ah, nǹkan ní ká ṣe nìyí mọ́tò ní ẹjẹ́ ká lo kìíyàsì kankan máa ipe ẹjẹ́ ká wò ká tó fi ọ̀rọ̀ yí wé wo irú ẹ̀ ní ń ṣẹlẹ̀ táwọn tí wọ́n ń sọ pé ẹjẹ́ ká fi owó yọ jáka ipe à ẹ̀yin ẹ̀ tó wò ṣe bí kìíyàsì nígbà tó fẹ́ kó tẹ̀lẹ̀ náà ni pé kí àwọn tálíkà kan bá lè rí oúnjẹ jẹ àkànbalẹ̀ ìdùnnú kàmá máa tọrọ káàkiri ńjọ òun ẹ̀ ó sọ wá jẹ pé oúnjẹ lẹ́tọ́ ní ká máa gbé fún ọ ká máa fún ọ lówó tó ìyẹn ti ń ṣe kìyàtì nù tó náà ni mamu ahmed sọ fún wa lè sàfi kúnná kìyàtún èyí fi ọ̀rọ̀ anẹ́sọ̀ lọ́wọ́ sọ́lá kí wọ́n fi wé àwọn nǹkan kọ́ máa lé òun fi wéra wọn nítorí bá ti clear nítorí bá ti clear nínú sunan anẹ́sọ̀ lọ́wọ́ sọ́lá ìyẹn máa lọ lè tó wá wàhálà ní káàkiri máa tòtí ẹ̀ bá ti wá káàkiri yóò padà lè já sí inú ibi tí yóò lè fẹ́ èyí tí yóò lè kó sínú kòtò dídá àdádálẹ̀ sẹ́ni ìjọba wọn. ẹni pé tí ẹ bá ti rí ẹ̀rí lọ́sọ̀dọ̀ anẹ́tọ̀ lọ́wọ́ ọ̀sọ̀dọ̀ náà ni ṣé kòmọ́tò kàlẹ́ ní kéyìí náà yá anáhàrú lọ́ gbàtọ̀ lẹ́nu àrùn máa ẹ̀kọ́ ni. níbi tá a bá ti rí ẹ̀rí tó wá láti inú alukóra inú súnà náà gbogbo mo ní làákàyè kí ọ̀pá sí إذا جاء نص فلا قيام تواتر النص أي ثم ما الشاف وين كما أي لا أي أي ما الشاف وين بيجي كانوا سوف لا كاينا وو سوري يقول باوني بلا كجوري سنة نسأل صلى الله عليه وسلم في كتب كتب كتب ibi báyìí ní kíkó tó ọkùnrin ó dé kò gbọ́dọ̀ kí wọn kiri kan tàn pé ìlú ìlú àwọn alágbáwá ó ti kiri kan ìlú wọn máa ń gbóná ìlú wọn ti kiri kankan wọn á wá àwọn àwa wí lédèdè òkè àbí ìdọ̀tí máa ń pọ́n lẹ́lẹ́gbà wọn náà ní ilé kan so àwọn obìnrin tánàbí wa ní kí wọn wọlé nǹkan tó àpéjọsí lọ́ba ní kọ́ máa yí lèmìnì rán kẹlẹ kọ́ bá di mọ́ yí dọ̀tí tó bá ti yí dọ̀tí tó o lè kọjá fún pẹ̀tẹ́ wọn tó bá ti kàdọ̀tí táwọn obìnrin tí wọ́n ní kọ́ kàdọ̀tí ńkọ́ tí kótó wá sí kàdọ̀ sí yẹn tó ti kótó kan ewu tó kan wẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ànábì ọ̀sán pé láì fún wa mẹ́ tó tó wà sí pé kéèyàn ó pa ẹ̀rí kéèyàn kéèyàn ó sọra yẹn lẹ̀ fún ẹ̀rí tí wọ́n náà wáyé wáyé pé fẹ́lẹ́ wa rọ̀bì kẹlẹ́ yóò nínú ṣẹ́jà yóò ṣèkì mú kẹfì máa ṣẹ́jà ọ̀gbẹ́ iná hó tún mẹ́lẹ́ ayé ti fi àwọn kùsì ìmùsàrọ̀jà mọ̀ olúwa ní mo fi ọlọ́wọ́ fún ogúra àwọn ẹ̀dẹ́gbẹ́ kó ogúra fún wa nípa àwọn èèyàn lè ti jẹ́ mú mi ní òdodo o àti kó jẹ́ pé wọ́n bá ń sọ fún wa lẹ́bi pé gbogbo tó bá ti dálẹ́jọ́ fún wọn nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kọ́mọ gbá wọlé kọ́mọ gbá wọlé lẹ́yìn tó bá gbà tán wọn ò tó wá ní máa rí nǹkan kan nínú ìnira nínú ẹ̀mí wọn ìpè á ah, inú ẹ̀mí mi ká ìgbà kìnnìyì àmọ́ kò tẹ́mi lọ́rùn so irú ẹ̀yìn nìyẹn gbà fún ìlànà Nabi sallallahu alaihi wasallam náà ẹni tó bá ti gbà fún ìlànà Nabi sallallahu alaihi wasallam tó bá ti rí ẹ̀rí òun náà pè ní nọ́ọ̀sì tí nọ́ọ̀sì bá ti wá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi yóò ju pàjù sẹ́lẹ̀ wọlé olùwà sára yìí lẹ́pẹ́ àwọn ni wọ́n ti jẹ́ mùsùlùmí gidi náà nìyẹn ipe níbi tó náà nẹ́bí o àyè máa lọ lè fi kìyà ẹni pé èmi fi ọ̀rọ̀ yìí wí ẹ̀díkàdọ̀ ìdáká ìdìbò tó yẹ yẹn nínú súnà lẹ́nu ọ̀gbọ́n àgbọ̀nà bákan náà wọ̀lẹ́ ọ̀pọ̀lọ rọ́bùnà ẹ̀lẹ́mùfáàlì ààyè máa lọ lè fi àwọn àpèjúwe tí ọ̀jọ́ra wọn káwọn lè fi wéra wọn ìgbé ẹ̀yìn náà gbé yẹ̀wò tó kéde pé ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ ọ̀rọ̀ yìí ṣáàdé sọ pé ó wá dá báyìí àtọ́rọ̀ náà ti la tó ti di làákà yìí báyìí àyìn náà wo àwọn àpèjúwe yìí tá à ń gbé kalẹ̀ fún yín yìí tó àpèjúwe rẹ̀ ó lè takò súnà nẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀rẹ̀ tí tó bá takò súnà sọ̀rọ̀ gbé àwọn àpèjúwe ìka yẹn sílé kọ́ tó ẹ máa wò lápèjúwe nìkan ẹlòmíì nínú fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àìkúnlẹ̀ ní àhá ẹ̀yin náà wò ìfẹ́ nìkan sọ̀rọ̀ lórí rédíò ní ní kúnlẹ̀ àhá àwọn

ẹ̀ ń sọ pé àṣàtì ọ̀dà nílọrin òun ni ká mọ̀ kúnlẹ̀ fún yà mo ní àwọn ọmọbìnrin tí wọ́n ń ṣí dáń dirun tí wọ́n fi nǹkan fún un bí àṣà lọ́rin ní rárá mo ní sọ àwọn ọmọ tí wọ́n ń ṣe secret yìí tí wọ́n ń para wọn ẹ̀ gbínú lọ́rin ní tí wọ́n ń para wọn ní pípa tí kì í ṣe díẹ̀ bí àṣà lọ́rin ní ní rárá mo ní ẹ̀rí òun sọ àdí mo lẹ́yìn náà irú kí ẹnìkan kú tí wọn lọ lè mú bánà kí wọn ta bánà gàgàrà ní àwọn àfa láfa ṣé ní onírara ní ẹ̀wá rí kankan kan ní ń kà yìí àwọn ọmọbìnrin tí ń wọ ṣòkòtò káàkiri tí wọ́n wọ ṣòkòtò tí ó fún wọn tí tó ara rí ní onírara rí òǹkà ìkúlẹ̀ nìkan nìkan sọ fún yín kẹfí máa kù sí tẹ̀yìn ṣe ni tó ìgbà tí wàá má kojú yìí wá wá ní ẹ̀rí wọn mú làwọn ò ní kúnlẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ láti pọ̀ pẹ̀lú ìyàwó wọn fún àkúnlẹ̀ ẹ̀wù kan àmìtáàlà kojú yìí wúlú títí ọ̀dà ẹ̀dá kù ntí ò jọra wọn náà ní fífi ra wọn tó àwọn àmì náà tó ní sọ pé ẹ ibi ọ̀dà gbàtà ní kámọ́kúnlẹ̀ nìkan ibi kámọ́kúnlẹ̀ kámọ́ kíyàn náà ni ọ̀dà torí káyọ̀ yìí táwọn fún wọn ni pé àní ẹ̀ mú ẹ̀rí sí pé wọ́n fẹ́ kí ànábì sọ̀lọ́ ọ̀rẹ́ sálàm wọ́n ti tọ̀ kí ànábì. àbí tọ̀ ẹnìkan dé ọ̀pàdé ànábì ó sì tẹ̀ òkè àbókólẹ̀ òkè. àmì yẹn ti kó wájú yàn yẹn fi kó lélẹ̀ níwájú ara ẹni kí wọ́n á ní èrí kókólẹ̀ nù tó kọjọ́ra wọn. tó ti tẹ́ fi mú ìpè tó fẹ́ kí ànábì wà so ẹni pé àwọn àpèjúwe wa ń bẹ ṣe pé ó mú un ní tí wọ́n ń sọ yẹn rẹ̀kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ kéwọn ní pé kí a bá ń kírun ẹlẹ́sọ̀ ọlọ́mù ní pé ẹ̀ gbọ́dọ̀ ojú kẹlẹ́ lẹ̀ tí ọ̀pẹ̀ kàtíbla kí a bá ń kírun ṣùgbọ́n tí a bá ń kírun nìkan ni àwọn tó bá di pé èèyàn ti kírun tán tí ẹ wà ní tàbí nìkan ìyẹn ti kẹlẹ́ mẹ́tọ́ wájú náà sọ ìlú ẹnu bẹ́ẹ̀ náà tí a bá fẹ́ kíyàn lànà àmọ́ wọn fẹ́ mú nǹkan rẹ ní ìsinmi lè tẹ̀kọ́ mú nǹkan rẹ wọn fẹ́ wo nǹkan lábẹ́ mọ́tò rẹ lè tẹ̀kọ́ mú wọn fẹ́ wo nǹkan lábẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ tẹ̀kọ́ mú àmọ́ kíkí òun là ń sọ torí pé wọn á mú àwọn àpèjúwe wá fún súnà lẹ́sọ̀ mọ̀tọ́lá tí wọ́n máa jẹ́ àtakò fún wọn ni là tó dọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹ̀ ẹ̀ǹtàmùsà àyè fi àwọn àpèjúwe káwọn fi takò gẹ̀yìn ẹ̀wà àpèjúwe yìí torí subakana wala tudura kubile ikuli wale ahwa ìyẹn máa fi làákà yẹn dọ́gba sunna anabi sallallahu alaihi wasallam kí o ní làákà yìí náà nílò tó tó bá tó débi kẹfẹ ọkọ ọgbọn padà rí pé làákà yìí ò lè gbé má tẹwọ lágbèjú ẹni sí anabi sallallahu alaihi wasallam ó ní tí yẹn bá ń jẹun lágbèjú yìí àbí yẹn mú nǹkan tí èsì pé wàá mọ nínú nǹkan bí yẹn mú nǹkan anabi ni ẹ kí esi yẹn bọ̀ ẹ rí bọ́ nù kàn yẹn dáadáa tẹ ẹsẹ̀ wá yọ ẹ ẹsẹ̀ wá sọ nù ẹlòmíì lè wá wọ́n fẹ́ àhà yìí ká kí esi bọ́ nù kàn yẹn padà anabi wá ṣàlàyé kí n tó fi bẹ̀ fún yín ni pé fa iná fi ẹ̀ṣidá jẹnẹ èyí turu níbi yẹ ìsinsin yẹn dáa òní àìsàn bẹ níbi kan wọ́n fi áhàrò níbi ìkejì ìwòsàn ní bẹ́ẹ̀ sòkè wa wò pé a ah, ìfín wa tó kí kí ẹni tí ń bọ́nú ẹni tí ń bàlẹ̀ kò lè lọ́mọ kí wọ́n tó ọmọ dára tó wá sọnù ìtura tó dára tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìwé lè fi làákà ìmọ̀ mi ta ko súnà nàbí sọ̀rọ̀ súnà nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn gbọdọ̀ gbà ní ẹwà rẹ̀ táwọn kan ọba wa gbà ṣe kí wọ́n kọ́ àwọn takò bí wọ́n lè ní bẹ́ẹ̀ lọ́kùtọ́ nítọ́ ní ẹ̀kẹ́ kan ṣe kó lè kú báyìí lọ́dọ̀ ọlọ́run ọba ní gẹ̀yìn gẹ̀yìn gẹ̀yìn àwọn tó wá ń jẹ́ àwọn scientific àwọn padà wá dìkẹ́tì pé òdodo lọ̀rọ̀ yìí pípé ṣe ń sìn ìkan bẹ tó jẹ́ àìsàn lára rẹ̀ ìkan bẹ tó jẹ́ ìwòsàn ní ara rẹ̀ lọ́nà ìlà tó dúró náà ni ìhàlá irinṣẹ́ ńláńlá kan ti ń ba ẹ̀ ǹjẹ́ irinṣẹ́ ńláńlá ti ń ba ẹ̀ ǹjẹ́ náà ni kí wọ́n fi làákà ìtẹ̀. ẹ wúlú rẹ náà ni ọ̀rọ̀ tí mo mẹ́nu kàlẹ́ kan ọ̀rọ̀ zakatul fitri wọ́n mọ̀ pé ìyá ń jà àwọn èèyàn ibi ń pa àwọn èèyàn tó pé àtẹwà tó ní ká fún wọn ní oúnjẹ ká máa pín fún wọn ẹlòmíràn ti rí kí ní mo rìn àpò ní kò rí kí ní rò ní dùn ẹyin. Ehe, sẹ́ni oúnjẹ kọ́ra pọ́ńtà kọ́ra mílíkì fún amúlárọ̀ ọdún kí tẹ̀lé odò kára rẹ̀ ó yá tó dànù tó kí ẹ̀ náà wò pàtẹ́ àwọn nǹkan sọ báwọn kí ẹ̀ náà bí ọkọ̀ dà tó bá di léyà náà yẹn inú léyà sáàmù ẹran ìyẹn lè ìyẹn lè naira kí ẹ̀ wò pé ẹran yìí ti ń bá pa á tán ìmọ̀ báàsì kọ̀ọ̀kan báàsì kọ̀ọ̀kan yóò yó àwọn èèyàn ibi ń pa àwọn èèyàn kọ́ ẹlòmíì ò níbi ẹran ìrẹsì kọ́ra mílíkì kọ́ra bọ́ọ̀sà kọ́ra ntòwú lẹ́nu kí wọ́n á ní ìrìn owó ẹran yìí pẹ́ fún àwọn aláìní ń ní kọ̀ọ̀kan ọwọ́ ọ̀pọ̀ èèyàn ẹni pé ta bá ń ṣe báwọn ẹni tó bá tó bímọ náà tó ti jọ tó bímọ yóò wò pé ah, kí n tó pẹran kí n pé àwọn ojúmọ ọkùnrin tó wá pẹran ní pé àwọn ọdún méjì táyì táwọn ní wàá pẹ báwọn èèyàn ní bá bá tó ah, à ó ìrẹ̀ kan mú owó ẹran yìí náà jẹ́ ṣe yàrá ẹ̀hẹ́ díẹ̀díẹ̀ gbogbo tí ń jẹ́ òfin ẹ̀sìn wa yóò kú yẹn gbogbo tí ń jẹ́ àpẹẹrẹ ẹ̀sìn á pa á irú eléyìí èyí kò lọ pé ìròyìn burúkú náà ní kéèyàn ní kí wọ́n fi owó kan máa fi yọ jágà tó irú eléyìí náà ní túdọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kú la túdọ̀rọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kú làákà ìkọ́lé yẹn máa fi ń dá súnámà ìkíní ìṣèlérí làákà yìí ẹ wọlújọ́ tí anárùbọ̀lì yà fẹ́ tó lọ sí ìrìnàjò tó ní tìmọ̀sọ́lẹ̀ kan tó wá ní jẹnaba wọ́n wọ pé ah, jẹnaba ni pé jẹ́ kí n fi ìpè pa gbogbo ara ní ẹyán àwọn gbàtọ́ dúró anábì sallallahu alaihi wasallam anábì kan sọ pé innama yakfika an taqula biyadayka àkẹ́rà anábì ni ó ti tó fún ọ kọ́ kàn mú ọwọ́ rẹ kó kàn fi lulẹ̀ lásán tó bá ti fi lu lórí ìpẹ́ kó ti fi bọ́ ojú rẹ àti ọrùn ọwọ́ rẹ fúnra kò ní dé gbọ́n tó kéwọn á sẹ́nu tó gbé àlọ́ ẹnu yóò kàn fi ìpẹ̀lẹ̀ sáà ó sì fi bojú sì fi fa ọrùn lásán ṣe pé kiri ọ̀run èèyàn ní pé kò tó so bẹ́ẹ̀ sì ni súnà nàbì sọ̀rọ̀ àwọn ìpẹ́lẹ̀ kìkì ń ṣe ọ̀rọ̀ làákà yìí náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu òun náà sọ pé law kana ad-dinu lillahi tó bá ṣe pé ẹ̀sìn tàbí làákà yìí bá ní tàbí làákà yìí làwọn fi ń tẹ̀sí kí ni yọ̀bá làákà yìí mú kí ni yọ̀bá làákà yìí mú. لكان أسفل الكعبين أولى بالمطح من أعلى oníkò bá jẹ́ pé ó ké kú kí wọn sọ fún mi tí wọn ní kí yàn pa òkèlè yàn pa ó ní ìsàlẹ̀ lèyàn bá òkọ́ bá mú jù torí sàlẹ̀ la fi tẹ ilẹ̀ lẹ̀ bọ̀dù ó ní òun rí anáyì sọ̀tọ̀ sọ́dọ̀ yóò bá anáyì fẹ́ pa kú òkèlè anáyì fọwọ́ pa báyìí ṣùgbọ́n ìsàlẹ̀ ní ti ń tẹ̀lẹ̀ anáyì ọ̀pá ìsàlẹ̀ yẹn tó túmọ̀ sí pé súnà nẹ́bí sọ̀lá ọ̀rẹ́ sọ́là kìí ṣe àáká sí ọ̀bálàká imú tí wàá wọlé ń dààmú àwọn èèyàn ìdá yé ọ̀bálàká imú gbóló ti bálàká imú tí wàá wọ ẹni tó bá ní kò bálàká imú tí wàá yọ nǹkan ah, ní ìbí ah, yóò tó wàá sọ̀rọ̀ ẹ̀ dàbí rà ilé olùbálàká imú á ẹlòmílẹ̀ ni àkólọ́mù tó máa dúró bàbá rẹ̀ ní tọ́wá ní oṣù súnà kan tẹ́lá wá rí ẹni wá jẹ́ sọ́jà ni tó ń bá wa dé sọ́jà òní lájẹ́ òníkúnlẹ̀ sí yàn pẹ̀lú yúnífọ́ọ̀mù rẹ̀ pẹ̀lú yúnífọ́ọ̀mù ìkúnlẹ̀ tó irú yìí tó wà ní ààrẹ òfin sọ́jà nìyí o ìwọ ọ̀bálákà ìwọ̀n tó bẹ́ẹ̀ tí onú ọ̀bálákà ìwọ̀n ló tọ́ àmọ́ yẹ tó ọ̀bálákà ìwọ̀n ló kì í àbẹ́ni kẹ́lẹ́ tó bá jó gan ẹgbẹrẹ wà láti ẹgbẹ lọjà ní òní ara ti bọ ìdí a káyì ẹrí wọn ẹ ìwé ìbòjú kó wọn lọ ṣe bá wọn so ìwọ wọ làákàyè rẹ kò sí ní dínú tó náà ni kéèyàn sọ pé súnà lẹ́sìn ọ̀nà ọ̀sán àbí ẹ̀sìn ọlọ́wọ́ wa kí o ní àgbà tó bá ṣe ìdílé làákàyè o lẹ́nu owó tó gbà àìṣe ńláńlá náà ni èèyàn bá ti ní ọlọ́wọ́ wa ìní lẹ́sìn kankan. ولا تضرب بالعقول ولا الأهواء يتم يمسون النبي فلو فانو في فانو تني سبيل الأمر سبيل الأمر يسون النبي بام سون النبي يوسف يسون يكالي انتو بام في يوسف ملك النبي صلى الله عليه وسلم قل لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به النبي لأنك كان يلي في جو مبابلو kásùpẹ́ lágbájá ti ní ìgbàgbọ́ àtùgbà tí ìgbàgbọ́ yóò tó dúró tó ní wàtúrọ̀ ṣe kí gbogbo tí ń jẹ́ ìfẹ́ ẹnu yàn ìyẹn tẹ mọ́lẹ̀ ìyẹn jẹ́ kí ẹsìn rán ọba ọmọ ọkùnrin rẹ̀ ìyẹn jẹ́ kí súnà lẹ́yìn sọ̀gbọ́n àgbọ̀nà onídarí ìfẹ́ ẹnu yàn wọ́n tó bá jẹ́ pé ìfẹ́ ẹnu náà lè yẹn fi ń ṣe ẹ̀sìn pípín tó bá ti wù ọ́ náà lè yóò ṣe lẹ́sìn irú yẹn èèyàn bara ẹ̀ níbi tí èrò náà ní pé ìfẹ́ inú yẹn gbọdọ̀ pa ti yẹn yẹn sẹ́bàlì gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ti ń jẹ́ bídà hàn kò sí sí ń dààmú ọjọ́ ìfẹ́ inú náà lọ tuntun wọn ò sì já ọkọ mẹ́ ìfẹ́ inú ni tuntun di pé wọn ò pin táwọn ẹni ṣe yìí àwọn ti pẹ́ ń bẹ́ẹ̀ ọpẹ́ ń bẹ́ẹ̀ wá ní kíni ẹ̀ṣẹ́ inú ti wá ní ọ̀nà ọpẹ́ ń bẹ́ẹ̀ náà ní ti ń kù pé á kí ń dùn tó ti pẹ́ ń bẹ́ẹ̀ á àwọn tí ń tẹ̀lé ìwọ́n wù ní tó ti pẹ́ ń bẹ́ẹ̀ àbí ní tí ó wú èmi lẹ́nìí àfúnẹ́lì mi sì yí o tùtù yọba sì ìfilẹ̀ fún pé tí ọlọ́run bá bá ní ká ṣe sálẹ̀ ìbá ní ká ṣe èèyàn ní tuntun náà lẹ́yìn sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ìgbẹ́ mú àpòjú ọ̀kan náà àwọn àbúrò mi wá nígbà kan tí ọlọ́ni kọ́ ìtàn ọgbọ́n tún náà yìí tó ọwọ́ àwọn nǹkan dàlẹ́lù gan fẹ́ràn dàlẹ́lù dàlẹ́lù fẹ́ràn dàlẹ́lù wọ́n sọ fún ipe dàlẹ́lù yìí ìdá kọ́ máa ta ọ̀ omi ẹ̀ ìyá àkọ́dá mú ìkọ̀dá mọ́kà mọ́ omi ká ìmọ̀ gbogbo ẹ̀ á kí máa ń jẹ́ kí máa ń tẹ́ gan àdáyé kí ń tẹ́ kí ń lò ti ń ṣe iyèméjì gbàtó yá bá mi ó ní kó yá kí ti wà á mi kí dá ní ni ẹwọ ìlẹ́nu wọn ni inú ṣẹlẹ̀ ní pé ìbéèrè tí ń kàn mí lọ ó gbé ráìtì kalẹ̀ ní ìtọ́fẹ́ jẹ wọn lọ mú ìgbẹ́ díẹ̀ ìgbéyàn wọn lọ ti dẹ́gbẹ̀rẹ̀ báyìí tí wàá lè jẹ ráìtì à ó lè lè jẹ o wọn ju gbé dáhùn rẹ sí láyé yẹn gbàgbé nínú ráìtì tí wọn lè ti ra à òun lè jẹ òun lè dáná dáná kó àtọ́wálé tó jẹ òun lè tó kẹ ah, ah, ah òun jẹjẹkujẹ ha ìgbẹ́ níbi ráìsì ọkọ àti ráìsì wọn kọ́kọ́ ráìsì bíi pírẹ́sì kan wàrà mú ìgbẹ́ kan wàrà ju ṣúgà ìgbẹ́ bíi kálíbi dèdè ṣúgà olókóró wọn ju bẹ́ẹ̀ òtún tí wọn lọ dára tí wọn ní tòun níbẹ̀ náà ní kí n wá ní kí n yọ àwọn ẹbí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fún ẹnu ọ̀gá ibi ọ̀dà ibi ọ̀dà ọ̀rọ̀ àmọ́ ìgbẹ́lẹ̀ òní máa kà á lẹ́gbẹ́ yẹn ń jẹ́ púpọ̀ mọ́ ráìsì tó wá ní ọ̀dà ọ̀gbọ́dà ìgbà tó yá wọn lọ padà lọ padà sí kalẹ̀ nínú ọbẹ̀ ló bẹ̀rẹ̀ pé ìfẹ́ àwọn oríṣiríṣi ọ̀nà náà ni máa ń gbé yàn gbà tu o tó fún àtàlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá tí ẹ bá jẹ onífẹ̀ẹ́ lọ so onífẹ̀ẹ́ ló ní pé yóò rí ẹ̀rí báyìí ẹ̀rí ó kílẹ̀ ẹ̀sìn àmọ́ àti kúrò níbẹ̀ sí náà turu ẹ̀ gan ẹlòmínú ti wọnú súnà sága bùtà àwọn afẹ́ sokoda yẹ gbọ́dọ̀ fi sunu anabi de lẹbu pé ìwà rẹ gbọ́dọ̀ change ìwà rẹ gbọ́dọ̀ change sunu náà kí ni ìfani sunu rẹ dòdò nínú gan ìjáàbù ní kọ́ọ̀bù tí o wá sí ìwà tó dá mẹ́ tòyìn tí ìjà náà nù ńbẹ lórí ìfẹ́nu náà nù tó ìfẹ́ yẹn ìfẹ́ tó fẹ́ bóyá wọn lágídí bóyá wọn ní kéta bóyá wọn lápẹ̀má wọn ní àwọn kó rẹ ìfẹ́nu yẹn kalẹ̀ fún sunu anabi sọ̀rọ̀ náà anabi ní ẹni yín ẹni kàlí imáni ò sì lè fi ẹ sì lè jòkó ká ẹ jẹ pé ẹni ká sọ pé á ah, ẹni tó tó nígbà gbogbo tó nà mẹsàn án sọlá wọn àti kéèyàn ó tẹ̀lé gbogbo tó nà mẹsàn án sọlá wọn bá mọ wa kífẹ́ ní yẹn kọ́ máa kọ́ máa tẹ̀lé bá fún un kífẹ́ ní yẹn máa tẹ̀lé bá fún un dáná sọlá sọlá wọn bá mọ wa fún wa. sùrù eléyìí olóòtúmọ̀ sí pé ẹ̀ ìyá ń ṣe súnà lẹ́bi sọ́nà wọn wọ́n ní ti ń jẹ́ súnà òun náà ní kéèyàn ọmọ ìtẹ̀lé àdáyé sọ̀rọ̀ mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kójú pé ntánà ìbá ti mú wa náà lè yọ ọmọ ṣe ntánà ìbá ti kọ̀kọ́ kó ṣe léyìí náà lè yọ ọmọ ṣe kò kéé ṣe kí wọ́n yá ìfẹ́ ló yàn ilé ìwú mi àbí ilé ìtẹ̀sí pẹ́ táwọn bàbá ti ń ṣe kò sì pẹ́ táwọn bàbá ti ń ṣe kọ́dà lómi kí ó nífẹ̀ẹ́ àwọn bàbá yẹn ìfẹ́ àwọn bàbá wọn kò sì ní rí tẹ̀ bá fún ìfẹ́ ọlọ́wọ́n bá nínú ẹ̀mí rẹ̀ tí yóò mọ wá dábọ̀ àwọn bàbá àbàbà tuntun tí wọn ò fi súnà lẹ́yìn tọ̀lọ́ ọ̀tán náà tí yóò máa ní ẹja máa pè wọ́n bẹ́ẹ̀ náà kí ni ìfẹ́ bóòlù tó lè máa pẹ́ tí òsínú súnà kan ní ti súnà lẹ́yìn tọ̀lọ́ ọ̀tán náà kò mú so èyàn ó di kó clear pé ah alágbájá yìí àfa ni wọ́n lò tọ́ àwọn òyìn tá a bó súnà kó clear kan súnà kó clear so ìfẹ́ ẹnu bá kanáà ń gbà mí ní máa ń dààmú ẹlòmíì fi pé ọdún lè ní kìtà kan nínú ẹ̀mí tó ń tẹ́ni ìyẹn o tó ń tẹ́ni ń ṣe yóò ti máa gbé kò ṣe inú ẹ̀sìn alẹ́ sọ̀rọ̀ náà ọ̀tọ̀là nínú súnà ìlágbájá àti ìdáná súnà ẹ bá ti kí ló dé kò ní ìdìgbà kàkà sí lọ́rùn kò ní ìdìgbà kàkà sí lọ́rùn tẹ́ bá tẹ̀lé ọmọ aka gan ẹ̀ wọ́n gbà ah, kí ṣé ẹ̀rín ní ìdáná súnà ilé àhá kí èsì rà rẹ̀ bá bí kọ́mọdé lágbájá àti ìdáná súnà kí ló ṣe ọ̀dálẹ̀ ìlẹ́kalẹ̀ wọ́n ti lé wíta ọ̀rọ̀ wọ́n ti lè fi oṣù lọ́lẹ̀ kálukú náà máa ń ṣe báwọn àtẹ́rì wa nù. ǹjẹ́ ìdúnà wọlé wọlé ń ṣe ìdúnà wọlé wọlé ń ṣe ìṣẹ́ náà fi arúgbó ni tí ìṣẹ́ra ni kéèyàn fi arúgbó ni ìdúnà wọlé wọlé ń ṣe ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn àwọn mẹ́ta yìí ẹ̀yìn àwọn méjì tò bí ẹ̀ bá yíwùn ní ti pẹ̀lú ìkápá tó ní ti pẹ̀lú àwọn kankan àmọ́ àwọn kan bẹ tẹ́lẹ̀ kò ní ìdí pé bóyá ó ní owó ní àti àbí ó ní ìgbìyànjú kankan náà bí tó kí wọn gan náà ló ṣe pẹ̀lú ẹ̀mí ara rẹ tí yóò bá ṣe yé òun là fún yàn bí alákòjú yé ní sìn wọn lágbájá wọn túnà túnà wò ló ti ní tó bínú bí kíní tó ń bọ sọ̀rọ̀ tó àwọn ará ìsìn ṣàgídí ẹ̀ ti pọ̀ báyìí túnà náà nù wọn ń bọ sọ̀rọ̀ ń ṣàgídí ṣàgídí ṣàgídí ṣàgídí wọn bọ sọ̀rọ̀ òní gbọ́ wọn bí wọn bẹ bẹ òní gbà títúnà nù sáré bí kọ́ abẹ́ àwọn ará ìsìn wọn máa ń sọ̀rọ̀ yàrá èyí tí wọ́n láwọn òṣù báyìí tí islam ní ẹ̀mọ́ láwọn tí islam kọ́ ibẹ̀ ni ah alright tuyẹ̀lẹ́ ẹni ẹni wọn àjọ yá ọ̀rọ̀ òdúró ọ̀rọ̀ náà sọ fún mi yìí ní àjọ aláṣẹ òkè balẹ̀ báyìí tí islam ní kára ẹ̀mọ́ balẹ̀ ni tí islam kẹ́mẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ káàkiri ah alright fẹ́ni oní ọmọ àjọ fún ara rẹ̀ pé ah ọ̀rọ̀ wọn wá bí ara mi yóò bá yẹn lọ́dọ̀ ṣùgbọ́n ẹ̀ lè ṣe máa ní tó bá ti ní í ṣe pẹ̀lú nǹkan tó pé òkè kan ló ń ṣe fún ara rẹ̀ kò ní bùkátà pé owó kan ló ṣe so wúlò àwọn kan yẹn lẹ́nu yẹn gbọdọ̀ kí pé pé ìfẹ́ nínú yẹn yẹn yẹn gbọdọ̀ tẹ́mọ́lẹ̀ ẹ ẹ tẹ̀ bá ìtẹ̀lá nàbì pàtàkì ló ń tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbáàdà ọ̀rọ̀ àkídà tó ti ànábì lè lọ́wọ́ tẹ̀lé gbá ah, ènìyàn ànábì lè tẹ̀lé ìgbélé yìí ọlọ́wọ́ pàmílá tẹ̀lé àfa kan àbíkọ tẹ̀lé àbílágbádá kan àbíkọ tẹ̀lé àmọ́ ànábì sọ̀rọ̀ ọ̀tẹ́lẹ̀ náà ni wọn sàhábà náà táwọn náà máa ń pariwo nù ọmọ rẹ kò tọ́ bí ó ní ìtẹ́bí ìlú wọlé tó fi lè yóò ní ẹ máa tẹ̀lé anẹ́tọ̀ lọ ọ̀sán ẹ máa dá àdáadáa lẹ̀ nínú ẹ̀sìn yìí tuntun akọ́kọ́ náà bá wà lórí pé yín máa tẹ̀lé sánábì tọ́ àtúnígbà àdáadáa lẹ̀ kán nínú ẹ̀sìn ìrẹsì anẹ́tọ̀ lọ ọ̀sán kó ṣe rí níjọ́ tó lọ́wọ́ bá dá kalẹ̀ fánẹ́tọ̀ lọ ọ̀sán náà àmúkálukú ń gba oríṣiríṣi mẹ́ẹ̀tì wọ́n gba mọ́lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n yọ kó lẹ̀ tòun tó pé ẹwà wọn kéré kí ojú kí ọkàn wọ àlámà ní kan nínú ẹsẹ̀ kẹwàá ni bùsù wà lọ́dọ̀ àtẹ́jì gán ni wọ́n ti ń sèyí ọ̀wọ́n ìbùsù wà lọ́dọ̀ àtẹ́jì gẹ́lẹ́ ni wọ́n ń sèyí tó ọ̀wọ́n gán ìrùkọ́lọ̀ kó sànù tí bá ti tún gbà tó lọ fún ní káwọn afọ́ àtúnná náà bẹ̀rẹ̀ sinimá ṣàlàyé ibi àníbàdàn ìṣẹ̀lẹ̀ àṣẹ ni bàdàn ìṣẹ̀lẹ̀ àṣẹ ni bàdàn ìṣẹ̀lẹ̀ kó wà ní fúnà ní. tó ìmí ìgbọ́n tó pé tẹ́ bá bá ìmí ìgbọ́n tó kó sòrò gbà kọ́lá tẹ́ bá tó wọ ní mi náà kó náà kankan o àmọ́ káwọn yẹn sá bò náà ni ẹ̀dá kò wọlé kéwòn bí mọ̀kọ́ mọ̀kọ́ àwọn aláàfáà yẹn wá sàdúrà tó kò sí nínú rẹ̀ kò sínú rẹ̀ rárá rárá kò tiẹ̀ jọ kò tiẹ̀ jọ náà kẹkẹ bẹ́ẹ̀ lẹ́tẹ̀lẹ́ mọ́ mẹ́ tuntun alẹ́ òkú náà òun bí ma òtún kan alábàákan máa jókòó àjọ ẹgbẹ́ ọmọ jáde wọ́n bá tọrọ àlùbáríkà fún kí ni jẹ́ tọrọ àlùbáríkà ó yẹ tọrọ àlùbáríkà kankan fún ọmọ rẹ̀ tó ní eléyìí náà lè rí mọ̀ pé ìṣètò náà lẹ́yìn sọ̀lá ọ̀sẹ̀lẹ̀ ìnáma wá ẹ̀ẹ́dẹ̀gbà ìtẹ̀lẹ́tà nẹ́bí oníjẹ́kùn yẹn ti sún náà bẹ́ẹ̀ kan náà wọ́n sáré kílè àwà tí ó ti pa ìfẹ́ níyàn tí ó pa ìfẹ́ ní yányá tó tí ọba ti rí ìfẹ́ ní pa tì tó ti Suna nẹ́ẹ̀sì ọ̀lọ́ ọ̀sẹ́lá ó ń tọ̀ kò sí ìlú súnà nẹ́ẹ̀sì ọ̀lọ́ ọ̀sẹ́lá mo ṣe o tujọ́ tẹ bá rí ìgbẹ́nu yẹn ọ̀run yẹn yẹn dùkú ọ̀nà rí gbà ah, alhamdulilá tó máa gbọ́ fún mi pé súnà nẹ́bí ni àyè ah, rí láì tó wọ̀ gbà ah, pẹ̀lú ògbọ́n ọlọ́run mo ti gbọ́ yàn rí turu ẹni yẹn òun yẹ pé yẹn ti rí ìgbẹ́nu yẹn ti rí irun wọn pé eh, súnà nẹ́bí ni ẹ̀ eh, ẹ̀ àwọn àgbàlagbà náà ń ṣe tí wọn àwọn àwọn náà ni. ẹwà yóò sọ pé ìfẹnú ìfẹnú nù kọlọ kó kó sànù fún wa kó lọ kí ó fi ẹsìn wa yé wa jù اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه ومن الباطل باطلا وارزقنا اجتنابه أشهدك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم السلام عليكم وعليكم السلام wọn ti wá jẹ́ pé ìyàwó yẹn bá jẹ́ alágídí ṣètò gbogbo tí yẹn bá ń sọ fún mi ní dáadáa ni kì í tẹ̀lé lórí kó máa wo fíìmù kó máa wo wọn ṣe wá wọn kàtí òtá dáa pé òtún fún àmì ìtàn lọ ọ̀sán náà pé ìlànà wo ni ìlọ́fẹ́ tọ́ pẹ̀lú rẹ̀ báwọn kọ́ pé irú ẹni yẹn tó ní láti wòye dáadáa pẹ̀lú ìbẹ̀rù kọ́ ni ẹni tó wájú pé àwọn méjì náà jọ jẹ́ ti tẹ̀mí tọ́jú ń ṣubọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn wọn náà máa ń wú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí wọn náà ò rí nǹkan yẹn sí aburú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kàn wá táìmù kan yẹn ń padà ń rí àgbọ̀ yìí pé kíní yọ̀ọ̀dà sùúrù iṣẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ gan bákan náà sùúrù ó sì bẹ́ẹ̀ níbi irú nǹkan báyẹn gan tó yẹn máa ṣe wá sí fún yẹn máa sọ ni sì máa tún bẹ ọlọ́wọ́n ọba. kó bá darí ẹ̀mí rẹ̀ bákan náà yóò tó di kó máa mọ̀ pé èèyàn fẹ́ kínní yẹn èyí tó wá máa wá fi hàn án ipe tí máa ń ṣe dáadáa yẹn àwọn dáadáa tí yẹn náà ṣe fún un gbàgbé lápẹjù kí yẹn dáadáa kan fún yàrá pé ìfẹ́ kó máa wo àwọn fíìmù yìí tó náà wá tó wá wà nǹkan tí fi rọ́pò rẹ̀ fún un àwọn àwọn tó ń ẹ̀ lè rà fún un tí ó àwọn fíìmù yìí kí lọ́ọ́ fẹ́ kọ́ mbẹ́ máa ní kọ́ àwọn lẹ́kọ̀ọ́ ẹni tó àwọn ènìyàn ti ń kọ́ ilé ẹ̀kọ́ yìí gan gan lẹ́kọ̀ọ́ ẹni tó lẹ́kọ̀ọ́ gan ojú máa ti fíìmù káàkiri tó àìlẹ́kọ̀ọ́ gan làwọn àwọn ìgbésẹ̀ yẹn náà lè yọ owó fún ẹni yẹn tó pẹ̀lú sùúrù pẹ̀lú sùúrù pẹ̀lú pẹ̀lú ìjà ètò lè jẹ́ kí yìí ó lágbára díẹ̀ òun ni pé ń tó lè pé bóyá ó jẹ́ ń tó ti lè pé bóyá ni àmì wọn wá lọ sí ra fíìmù kọ́ máa lọ fíìmù irú ẹni yẹn gbọdọ̀ bá àjà ni torí irú yẹn kìí ṣe pé ẹ̀ńtà lè pe tó gbọdọ̀ mọ́mọ́ lélẹ̀ yìí omi bẹ́ẹ̀ jọ ń bá tẹ̀lé ayé bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí ṣe omi tẹ́jọ́ ń lò bọ̀ nìyẹn kìí ṣe tẹ́jọ́ ń lò bọ̀ náà bẹ́ẹ̀ àkúyà ní bóyá àwọn sani ń bá ní bóyá kíní bóyá ṣe tọ́nu lọ́wọ́ dàmú ọ ìṣẹ̀kẹ́ lọ lè yà sí i tó irú ẹ̀ ni a rí nínú ìṣẹ̀kẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ wo jọ́tẹ́ nìkan wá sí mọ́sálásí tó wá tútọ̀ síbẹ̀ arúgbó ni ó sì wọ́n mọ́sálásí tó ń tọ̀ sí ṣúrúṣú ànábì ti wò pé àwọn ìkọ́lá yẹn máa kí mi ànábì ni ẹ máa kí mi ẹ máa kí mi ẹ ẹjọ́ irun rẹ̀ gùn àwọn ìwà àfẹjọ rẹ̀ sàn lẹ́sìn ọ̀lọ́ ọ̀tọ́lá ànábì bínú sí gán ní bínú sí so torí pé kíni ànábì rí i pé hmm, lẹ́bù rẹ̀ ti kọjá ọmọ ìṣòro nǹkan tó ń tẹ̀lé yìí tó náà nígbà míì bí jẹ́ kí n bínú sí yàn lóò fi ṣe ìdáwà fún ẹgbẹ́ bá wo stage kẹ́ni yẹn pé ọfẹ́ máa máa máa ṣe àìsè tó náà yìí so wọ́n lọ àìlẹ́mù náà wọ́n lè kọ́ ìṣẹ̀lẹ̀ wọn. àti kọjá rẹ̀ tipẹ́tipẹ́ àti ká tipẹ́tipẹ́. àìrọ ìrìn padà sílẹ̀ mọ́ ẹ̀ wá ń jọ òun náà náà tẹ́lẹ̀kẹ́lẹ̀ kùtù máa ti wà lọ́wọ́ ìjà lọ́sẹ̀ tó máa là wà wà mo fúra àwọn ìsìlámẹ́ mo tọ́ mo sàlàyé rẹ̀ gánjọ́ yẹn tó mi lè padà sílẹ̀ mọ́ wàrà pé àwọn dárúkú náà nù gbàtí mi wà láti lè wà sẹ́yìn wáyé àyíṣẹ́ ìfúnfún bẹ́ẹ̀ tó mi lè padà sílẹ̀ mọ́ náà. Wa alaikum salaam. ṣe wọ́n yàn lálẹ́ wọ́n fún yàn ní ọ̀rọ̀ yìí bí ogún náà yàgbé fọ́ọ̀tù náà náà. náà nípa àdéhùn mo kó nínú pàṣẹ olùkọ́rì nípa àdéhùn àìsàn bá nínú rọ̀mọ́ọ̀nì kò í ṣe nínú rọ̀mọ́ọ̀nì nípa nínú rọ̀mọ́ọ̀nì kò kí ń kí ju mọ́kànlá lọ. tó nítorí wà nínú àdéhùn náà yìí àwọn táwọn ń kí ju mọ́kànlá lọ lọ ń kí ogún lọ́dún fọ́ọ̀tì tó àwọn àdéhùn kan bẹ̀ tó sọ bẹ́ẹ̀ àbíká ní àwọn kankan ni wọ́n rí ṣe pé àwọn ẹ̀rí yẹn kò tó ara táwọn ìṣàlàyé náà nìyẹn yóò fi mọ̀ pé sínú ọ̀nà ìṣàlọ̀ sọ́lá kì í ṣe pé àwọn ìṣọ̀ kàn wá àwọn ìṣọ̀ lọ́kàn wá tẹ́kì náà lọ́kàn wá kí ni wà ní tẹ́kì tẹ́lẹ̀ ìṣọ̀lọ́ ìtàlẹ̀ ìṣọ̀ kí ni ìtàlẹ̀ ìṣọ̀ kí wọ́n yá ẹ̀ńtẹ̀lẹ̀ nìkan àyọ̀ àwọn tí wọ́n ń ṣe tó ti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n sí wọn torí pé àdìsá mẹ́ta ọ̀tọ́lá ní kílẹ̀ àdìsá àti inú rọ̀mùdán àti kété rọ̀mùdán kì í kí mọ́kànlá lọ. àyíṣà wa sára ibà náà ṣe máa ń kí tùkú yóò kí ogun gán lẹ́yìn àkọ́kọ́ yóò tún jókòó yóò sùn yóò tún kí ẹlẹ́kejì ogun gán ní mẹ́rin kejì kẹ́tọ̀ akí yóò ṣe wẹ́tì gbogbo ìṣàlàyé ni. àwọn àdìsá wọn yóò gbára lé wọn lè ní ànẹ́bí ìṣọ̀lá tó lẹ́yìn mọ́tò náà mọ́tò náà kíkẹ́ ìrún òru àwọn kìnnì méjì ni tí wọ́n á náà ni pé ìní òǹkà yìí òǹkà tí wọ́n bá lè ṣe náà ni ìyẹn rẹ̀ ní ẹ̀yà rí sọ̀tà àwọn afáàṣà láyé ni pé mọ́tòmọ́tòmọ́ yẹn kí yẹn tó lè kí ní méjì méjì náà ni mọ́kànlá yẹn yẹn lè kí ní méjì méjì kí yẹn sọ́lámọ̀ yẹn kí ní méjì kí yẹn sọ́lámọ̀ kí tí àdéhùn yẹn ń sọ yóò lè ṣe àfúláyé rẹ̀ ni ìwọ́n lọ ọ̀rọ̀ Thank you. òun náà ní pé bá anábì ṣe máa ń sìn yẹn nìyẹn na ẹ̀rí pé náà mọ kàyí nìkan ẹ̀rí rẹ̀ náà nù gbéra ẹni pàtó kí fún wọn náà bóyá sí náà nìyẹn ìjọ tó kí fún anábì kí fún ọ lẹ́ẹ̀mejì ọ. èrè bọ ẹ kánà ni ẹ máa ń bọ́ lulẹ̀ fún fẹ̀yà mú bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn náà lè lè ṣe dé tòyí tó dé gbọ́n wọn àdé tòlá yìí tòlá tòlá làbíà tó nfi wọn ká ṣe àgbọ̀n wa gbọ̀n ìlú kọ́lá yìí fún àwọn oníṣẹ́ sí nǹkan tó ń lọ́pọ̀ mọ́ ẹni lónìí wọ́n yàn ọ̀dọ̀ já ní kan yọ ọ̀gá ọ̀kìn kan yọ tòtí ẹ̀ bá ń tẹ̀lé àwọn èèyàn tó wọlé lé kọ́lá yìí ọgbọ̀n báyìí ọgbọ̀n wọn yẹn kí ìgbàlùkù mẹ́ tó ẹlẹ́mìnira ọ̀dá yìí yìí ọkọ ìlọgbọn yẹn yẹn bí ìpè yóò kú lẹ kí ẹlá gbọ́dọ̀ yóò àti bọ ojú tó ti bọ ọrùn wọn sísan ẹlẹgbẹsẹ wàá di ìwé òní tó já wà lóde ìlọgbọdọ tó kù yẹn bákan náà ẹsẹ ti ti ju ìròyìn kan lọ ẹsẹ ti ti ju ìròyìn kan lọ ní ẹ̀ ṣíṣàkà wá ìdílé gbà fún ẹni tó bá lágbára kọ́kọ́ gbà ń tó jẹ náà ẹni tó bá lágbára tọ́mọ ẹni tó bá rí pé wá òun lè ní ó já ìlẹ́rìn ní ọ̀rẹ́ àti electrician nígbà wọn ọ̀gá ti máa ní kí wọ́n gba mẹ́wàá ní oṣù yíyá nípa ní ìdílé ká kiri ẹ̀rẹ́ ẹ̀kọ́ gba nípa ṣàwádìí náà tó bá yà kó àwọn ìtọ́jú rẹ̀ òkèlè à ń ṣe ọlọ́mọ àná nígbà míì àwọn ọmọ ẹgbẹ́ jẹun káwọn tó sọ àwọn táwọn ẹ̀jẹ̀ àìsàn lọ́jọ́ ní kọ́lá yẹn wọ̀nyí ṣàwálì máa ń ṣàbánu máa ń dé tí ó kọ àwọn oṣù kan àwọn ìtàn máa rẹ̀ sí àwọn bá jẹ tó ìkòtù ní ìpínlẹ̀ àdìgbò yà ti gba tàṣàwálì òun náà ti lè fi ọ̀rọ̀ tàṣàwálì àti àwọn tí ẹ bá jẹ òfin tó burú rẹ̀ sí ọkọ̀ gba torí pé àwọn ti tàṣàwálì àkọlé ìdúró ìṣòro lọ ìwọ́n lọ wọ́n rẹ̀. Thank you.

èyí kí bóyá ó jẹ́ pé dandan bí wọ́n ti di bí àsìkò wọlé ẹ̀gbọ̀dọ̀ sáré kì í kò kí wọ́n máa ti àsìkò rẹ̀ ráre tó ti bá wọn náà sọ pé ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ pé yẹn nìkan ni ìyẹn ń pe pé ẹ̀ka àjọmọ̀ ń kírun tó múlẹ̀ wà táìmù ló ń tiwa ní ẹ̀dúndì máa dé lọ́wọ́ bíi láìpẹ́ yìí tí wọ́n bá dúdú láti kọ́ ìyọ̀bá ìdíkú sí ìjáde ìfòǹtì obìnrin mẹ́ẹ̀ tó àmọ́ tó kàn dáa jù nínú kí na sì máa akụkọ ní àkọ́kọ́ àsìkò rẹ̀ nítorí sọ fọlá mi pé nínú àwọn iṣẹ́ tó lọ́lá jù nínú ní àtọ̀lẹ́ àti àwọn alẹ́ àwọ̀kìtì àkéèdè kí ní àsìkò rẹ̀ ṣòro àwọn yẹn náà ní ìjọba kí tó o bá gan náà kéèyàn kí léèyàn nìkan o tó so kíkì ẹ̀ afárò ni kì í kọ́ lè bẹ̀rẹ̀ kírun lè tiẹ̀ afárò abdullahi bin olórí rẹ̀ wájú alùpùpù àtàkà máa hùn náà fìlà ìrùn tó bá bá ń kíyàn kó wá bìtì náà fìlà kó wá bìtì náà fìlà pẹ̀lú rẹ̀ mọ́wọ́n tó kí ni àgbẹ̀kọ́ àkọ́kọ́ rẹ̀ tó náà ni so wallahu a'lam subhanallah wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk